إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وشر الأمور مدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته اللهم لا تؤاخذني بما يقولون واجعلني خيرا مما يظنون واغفر لي ما لا يعلمون bàbá gbogbo òròyìn àwọn tí wọ́n ti ń rò látẹ̀kan káwọn gbé àwọn sí ipò bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ àwọn sì jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ àmọ́ káwọn gbé àwọn sípò bẹ́ẹ̀. في صباح أعرف والله نعم نعم حياكم الله الصديق الأكبر olórí gbogbo onímọ̀ẹ́nì lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabiyina wa alayhi. tani abubakar ọba adẹ́dà kẹ́ ní kíkẹ́ tó pọ̀ ó kẹ́ débi pé Allah subhanahu wa ta'ala jẹ́ gan jẹ́rìí sí pé sàábẹ́ ni torí ńgbà tó ń júwe pé idh huma fil ghar ìgbà tí wọ́n wà nínú ghar àwọn méjèèjì tó ń sọ fún sàbẹ rẹ̀ wípé làtàzàn inna Allaha ma'ana tí wọ́n bá ròyìn rẹ̀ ní ròyìn tó tọ́ sí gbólóhùn tí máa ń fi ń dá wọn lóun náà ní pé wọ́n ọlọ́run ọba má pè mí wá rojọ́ lórí gbogbo tí wọ́n ń pè mí o ṣùgbọ́n jẹ́ ń dáa ju bí wọ́n ṣe ròyìn mi lọ wàá ṣàánú mi foríjì mi torẹ́ni tó o bá bò láṣìírí làwọn èèyàn rí àìléébù rẹ̀ ni wọ́n máa ń wò pé kò sí bí ó ṣe jẹ́ àléébù mi dẹ́ pọ̀ ni mo fi ní kémi náà fi yẹn jọ ẹni ìgbàgbọ́ torí kí lọ́ba adẹ́dà sọ fọdí ọ̀dà ọ̀hún fọ̀tẹ́dùn ìtọ́sọ́nà àwọn náà ni ká fẹsẹ̀ lé ìsọ yìí pé mo jù ú mo tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mí tó gbogbo ń tí ọmọ àyà wa ń fi ń ròyìn akẹ́kọ̀ọ́ bíi ti náà ni mí òṣìṣẹ́ yín ni mí àwọn iṣẹ́ tẹ́ ẹ rán mi. nínú iṣẹ́ tẹ́ ẹ rán mi lé ó ní wípé ká sọ̀rọ̀ lórí àwọn àlìjẹ̀nù. àwa lọ béèrè lọ́wọ́ àwọn àfà pàtó yẹ pé irinṣẹ́ wọn ni báwo ni ọ̀rọ̀ wọn ṣe jẹ́ jin tó pamọ́ ó ní jin tá a lè fojú rí ló fi jẹ́ wípé embryology ìmọ̀ bí ọmọ ṣe ń dàgbà nínú títí tí ó fìdí wípé yọ jáde síta ṣe mọ̀ wípé ó ní ìdí instrument mi tí èsè ojú lásán ká tó lè mọ̀ bó ṣe rí ni wọ́n fi ń pè ní ilmul ajinna ìmọ̀ ntúpamọ́ tójú lásán ò lè rí àwọn àlìjànú ojú ò lè rí wọn òun náà ló fi jẹ́ wípé ìmáàmù Ṣáfi'í rahimahullah rahmatan wasi'a ẹnikẹ́ni tó bá lóun rí àlìjànú sójú òkùnrọ́ ni kódà ṣàádà rẹ̀ kí a má gbà. òun rí àlìjànú sójú báyìí irọ́ ni torí pé tẹ́nìkan bá máa ń rí sójú ta ni orúkọ rí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam torí nínú àwọn tí wọ́n ránṣẹ́ wọ́n fi ránṣẹ́ sí òun ni àwọn àlìjọ́nù ìsìn ọlọ́run ọba tí ọba adẹ́dà fi òjíṣẹ́ ńlá sallallahu tó fi ṣèránṣẹ́ sí wa lé lórí àwa àjọ méjì tó fi tó ránṣẹ́ sí náà nìyẹn àwa wo àwọn ènìyàn àtàlìjẹ̀nu ó dẹ̀ là òní ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá àlìjẹ̀nu àti àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bí ìbá ṣe pé kí wọ́n sìn mí èyí ò ní wípé kí wọ́n pa àṣẹ mi ọba adẹ́dàmọ́ náà ni Ibn ó tẹ̀síwájú lórí rẹ̀ dáadáa ó ní wọn ó tiẹ̀ jẹ́ pé a lè rí wọn o àwọn náà lápọ̀ wọn lábo wọ́n máa ń fẹ́yàwó wọ́n máa ń bímọ kì í ṣèyún nìkan bí mùsùlùmí olùgbàgbọ́ òdodo ṣe wà nínú wa bẹ́ẹ̀ ló wà tiwọn náà bẹ́ẹ̀ ni kèfèrí wà kí lọ́ba adẹ́dà sọ látara tí wọ́n sọ pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní minna almuslimun wa minna qasitu wa man aslama fa ulaika taharraw rashada nínú wa àwọn mùsùlùmí wà nù àwọn àwọn tí wọ́n bẹ̀rù pọ́n rí wọ́n náà wà nù àwọn èyí tẹ́ ẹ bá rí nínú àwọn tó jẹ́ mùsùlùmí ò tó dúró déédéé àwọn náà lè wá tọ́sọ́nà ní wípé bó o là á ṣe là nínú ìyá ọba adẹ́dà tá a fi ní jẹ̀yà kí ni tùmọ̀ yùn wípé àtàwa o àtàwọn a gbọ́dọ̀ wá ìmọ̀ ní bá sin ọba adẹ́dà tí a fi jèrè ní gbangba ajọ́ bíndẹ̀ alikiyama kọba adẹ́dà mọ́sàájì ajẹ́rè. balábò ṣiṣẹ́ wà nínú wọn ìkà àwọn tó jẹ́ wípé ó ṣẹ̀ wọ́n ọ̀ṣẹ̀ wọ́n wọ́n kàn máa ń balẹ̀ jẹ́ bó ṣe wà nínú ọbẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ọ wà nù tiwọn náà bá ṣe rí nu. àwọn tí wọ́n wá ṣìgbọ́yé lórí ọ̀rọ̀ àlìjànú tí wọ́n fi ṣùgbọ́ yé ni wọ́n ní àlìjànú ò lè fọwọ́ báyàn kò dẹ̀ lè kó síyàn lára torí wípé ẹ̀dá wọn látara aná ni wàá wá sí wẹ̀ látara ìpẹ̀ bó ni wọ́n ṣe fẹ́ kó sí wa nínú ọpọlọ nù kì í ṣe ìmọ̀ tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ torí mà wà tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ mọ́sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ bá jáde láyé tán kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám sọ ó ní kété tá a bá ti tẹ́ wa sínú sàárè wọ́n dẹ́ ẹ̀mí padà sí wa lára àwọn ẹrú ọlọ́run méjì kan wọ́n jáde sí òkú nínú sàárè ọ̀dà kan ọlọ́kan jẹ́ munkar èkejì ń pè ní nakir ó ní wọ́n mú òdùrọ̀ dání wọ́n ó béèrè lọ́wọ́ ẹ̀dá nínú sàárè ọba wo ló gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣíríkù tó má múlù mọ́là kò ní rí dáhùn tó yanjú mú wá ṣùgbọ́n ẹni tó bá dúró déédéé pẹ̀lú ọba adẹ́dà tí ò má múlù mọ́là yóò sọ pé rọ́bì Allah ọba tí mo gbélé ayé sìn tó dá mi tí mo wá sìn láyé òun ni Allah ẹni tí ó bá jẹ́ pé ìsìláàmù ní fi ń yanjú ọ̀rọ̀ rẹ̀ tí a bá ti bí léèrè pé ẹ̀sìn wọn ló gbélé ayé sìn yóò sọ pé àlè ìsìláàmù. wọ́n tún wá léèrè kẹta kí ló sọ sí ara nípa arákùnrin nìyí gbogbo ẹ̀dá ni wọ́n mọ ẹni tí wọ́n ń pè nípa àwọn sọ pé arákùnrin ni Kennedy, nìdí òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́làm wọ́n ń jọ rìn pẹ̀lú Ali nígboro Maka Ali wa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm pé òun ní béèrè o kí ni béèrè òun ni wípé gbogbo òkúta igi àti yẹ̀pẹ̀ tá à ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ń sálámà sí ọ bó ló ṣe jẹ́ wọ́n sọ pé asalaamu alayka ya muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wa sọ pé gbogbo ohun tí ọba adẹ́dàdá láti sánmà dédé láti ilẹ̀ ẹlẹ́dẹ̀ sánmà keje wọ́n mọ̀ pé ànábì ọlọ́run ọba lòun àfàwọn àrà méjì péré nínú wọn. No èyí tó bá ṣàyàkókò nàkí nínú ọmọ èdè ènìyàn àtàlìjànù. so èyí tó bá jẹ́ pé ó ń fẹ́ òdodo gbọ́ nínú àlìjànù tó bá ti rí Islam yọba. so kété tí wọ́n ti béèrè pé kí lóorí sọ sárákùnrin nìí yóò ti yé wọn pé ẹni tí wọ́n tẹ́ sínú sàárè wípé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ànábì wa ni. ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé kò gbàgbọ́ láyé ìsọkúsọ ni ó sọ ibẹ̀ ni ó ti kó tiẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà sẹ́ẹ̀mà ẹni tí wọ́n ti yọ ẹ̀mí lára rẹ̀ tí wọ́n wá gbé sínú sàárè tí tún wá ń sọ̀rọ̀ tí wá ń ṣàlàyé ṣe mọ̀ pé kọpọlọ torí wípé ìmọ̀ ni ọpọlọ lọ́wà ọba rẹ̀dá sì máa ń fi máa ń ṣàkàrò rẹ̀ fún wa mẹ́sàlẹ̀ èèyàn nísìn ó sùn ọ̀làlà wípé wọ́n ń nà òun lójú oorun yóò ó ní wọ́n gbá òun létí ó dẹ̀ jí e, e, e, ojú dẹ̀ wù ó ní wọ́n gúnhùn ní nǹkan ó ń dẹ̀ ran àpẹẹrẹ rẹ̀ àṣé tíyìn bá lè ṣẹlẹ̀ àṣé nǹkan ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ ti ń bẹ lẹ́yìn ikú ó kú lọ àṣé ayé tá a wà yí gan ìrànràn ni sàárè láti sojú oorun so yóò ti yéèyàn yóò ti kí ló jíṣẹ́ náà sọ́lá sọ ó ní anáwó akhul maut wà á lè jẹ́nà láyé náà mọ̀ ọmọ ìyá kú òun lóorun àní sùn lọ́gbà àlìjánà kó bá fi tawá lọ rẹ̀ kọ́lọ́n bá mọ́sá fi tawá lọ rẹ̀ náà ibi táwọn ti gbé gbọ́n rínu wọ́n á pè á nítorí pé ara náà ni wọ́n ti dá wọn bóò tí wọ́n ó ṣe jẹ́ tí wọ́n fi wá kó síyàn lára àwọn Mu'tazila nu ọ̀rọ̀ lórí àkídà ni but alùsùnà as-salafiyun wọ́n mọ̀ pé rárá ká tó lè sọ̀rọ̀ lórí nǹkan kí ni tíran ọba adẹ́dà sọ toró ni ó ṣàlàyé fún wa ọba adẹ́dà ló sọ kalẹ̀ bó o lẹ̀ dá yìí ṣe jẹ́ nínú tíra ọba adẹ́dà yìí Al-Qur'ani Karim ọba adẹ́dà ń sọ fún wa wípé alladhina yakuluna riba la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbatahu ash-shaytanu minal mas. àwọn tí wọ́n ń jẹ rìbá láyé torí gbogbo ń tá a bá ṣe láyé ó ní tí ó túmọ̀ sí tá a bá ti kú òǹbí tán lọ́rùn ìmọ̀ níkẹ́ tàbí níyà kọ́lọ́run yà wáyà yà rẹ̀ kó fi kẹ́ rẹ̀ tá wà lọ́rẹ̀. irun tá à ń kí ó ní bí ó ṣe lápa sàrà tá à ń ṣe ó ní bí ó ṣe lápa àwẹ̀ tá à ń gbà ó ní bí ó ṣe jẹ́ lòfi jẹ́ wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́ náà sọ wípé nígbà wọn bá gbé ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo sínú sàárè tí ìyà ń bá ń bọ̀ níbi ẹsẹ̀ ìwọ̀n ò ní èmi rè ẹ má yà jẹ́ tí ìyá máa ń bọ̀ níbi orí àwẹ̀ sọ pé rárá débi kó jíṣẹ́ náà fúnra àrùn sọ́là ń sọ yí pé àwẹ̀ tá ń gbà àti kùránì tá ń kà tó bá ọ̀gbẹ́ǹdẹ̀ alkiyama àwẹ̀ sọ pé ọba mi má fìyà jẹ torí ebi paláyé nítorí tiẹ̀ bá ń foríjì kùránì ó sọ yí pé ọba mi má fìyà jẹ kò sùn lóru nítorí tiẹ̀ èmi ní ń kà bá ń foríjì òjíṣẹ́ lásìlá àṣọlá ní fọyíṣù àn wọ́n wà á rí pẹ̀yẹ̀ ṣe fún ẹrú gbogbo ń tà ń ṣe ó ní repercussion ó ní n tí ó gbé wá ló fi jẹ́ pé kí ni gbogbo eléyìí ń dálé lórí ló fi túmọ̀ sí pé kéèyàn ó ṣe dáadáa láyé kó fi bá a ṣe kí ni kó lè bá a rí ẹ̀san rẹ̀ torí n tó ṣe lọ́gbà. lójíṣẹ́ lásán àṣàlàn fi ń sọ yí pé aya súrà kan bẹnu Quran aya ọgbọ̀n péré ni. yóò sì pẹ̀fẹ́ tí bá ń kà láyé. ó ní máa ní à ni wọ́n máa ń pè èyí ò ní wípé akọ ìyà fún ẹni tí ń kà láyé akọ̀yà fún nínú sàárè onísúra òní onísúratul mulk ló fi jẹ́ pé wọ́n máa ń gbà wá níyànjú ká tó sùn ká máa ka súratul mulk. náà àlìjẹ̀nu alẹ́ máa rí sójú. So ṣùgbọ́n wọ́n wà ọba àǹsẹ̀dà ń sọ yìí pé àwọn tí wọ́n ń jẹ rìbá láyé tí wọ́n bá dìde nu sàárè wọ́n ó dìde ní bí àwọn tí àlìjànú fọwọ́ bà ní dìde wèrè tọpọlọ wọn ti dàrú torí pé kí ni fi ẹ̀tọ́ lẹ̀ wọn ò tẹ̀lé ntọ́jẹ̀tọ̀ wọ́n ní ìnámọ̀lẹ́bẹ́ mẹ́tìlóríbà. وأحل الله البيع وحرم ربا ipe ah ṣebí bísínẹ́sì ni ọ̀rọ̀ rìbá ṣe jẹ́ bóòlù ọlọ́run ọba wọn ń kó èrì ọba mi èdè ṣe ọba tá a kó èrì ẹ sọ pé kábí kò sí fàáàlù lè máa rè láàyè sàlù àmọ̀ yẹ fàlù wáhó yẹ sàlù àìbí ló fi ó ní ma aṣáàtún khalqa samawati wal ard wala khalqa anfusin. ìgbà tí mò ń dá sánmọ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì ta ni mo pèsè pé kó wá kún mi lọ́wọ́ tàbí kó wá jẹ́rìsì. wala khalqa anfusin àwọn gan fúnra ara wọn tí mo dá wá sáyé bóò ni wọ́n ṣe mọ̀ bọ́rọ̀ àwọn ṣe jẹ́. wa ma kuntu muttakhidhal mudillina aduda ẹ̀rí wo lẹ̀ dá wá ní láti ṣe òfin lórí ntí ọmọ àfi tí mo bá sọ ni kèé ṣe ẹ̀dá kan ní ọ̀hà sọ pé bó ṣe rí ni èyí ń kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ. àlìjànú wà wọ́n dẹ̀ máa ń kó nira báyàn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọn àwọn náà lè ṣiṣẹ́ àwọn kèfèrí wọn èyí tí ọ̀la àánú pọ̀ ń bẹ àwọn òbílẹ̀jẹ́ inú wọn òbílẹ̀jẹ́ wọn gbọ̀ngbọ̀n ọba adẹ́dàdẹ́ sọ ó ní wọ́n ń rí wa bó tiẹ̀ jẹ́ pé àwa ń kọ́ ààrí wọn ṣùgbọ́n ó fi nǹkan kan ṣàánú wa. ó ní láàyò dọ̀rú na ahadin láàyò dọ̀rú na bíi ahadin illa bi idhnillah wọn ò lè kó nira bá ẹnì kankan àyàfi máa ń bi dọ̀rí na bi ahadi illa bi idhnillah wọn ò lè ní wọn ò lè kó ìdààmú tàbí ìnira tàbí kí wọ́n hàmù ẹ̀dá kan àyàfi pẹ̀lú permission ọlọ́run ọba kí ni ọba adẹ́dà fi kó ayọ́ ń bẹ̀ wọ́n pé òun là á sá àánú òun là á sábà ìyọ́nú òun ni ká máa wá òun nìkan lòun lè kó wa yọ bíi ajá ni tí olówó ẹni tó lóko fi sọ oko ó wá fẹ́ kọjá lóko ajá lòun fẹ́ bu ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù ajá gídígbò ni o lè bá ajá gídígbò tó bá lọ́ọ́ bá ajá gídígbò ajá ò fa ọ̀yà kí ló ṣe ó polówó ajá ni pé kó wá mójú ajá rẹ̀ sùn ló fi pé isti'aza ìmọ̀ sádi ọba adẹ́dà a'udhu billahi minash shaitanir rajim. Agbara ojo siwe. wẹ̀ kò pọ́n ò nílé wó odindi òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́là ń fẹ́ kírun àlìjànù ń gbé iná wá láti fi jó lórí ìrun kí lójíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́là ń sì ó ní al'anuka bila'nati Allah mo ṣẹ́bi lé ọ pẹ̀lú ibi ọba adẹ́dà tó lè mú ọ. kìí ṣe èyàn nìkan nígboro Madina wọ́n rí i pé ìyìn àwọn lára kí ni fi ni wọ́n lára ó ń pèpè sí tawhid ìpèpè tawhid ọmọ ní ọ̀tá ọba adẹ́dà lára àti ìyàn wọn àti àlìjẹ̀nu wọn tàwọn àlìjẹ̀nu wa burú ju tàwọn èèyàn lọ. wọ́n fẹ́ jó òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n kàn tiẹ̀ parí ẹ̀ lọ́wọ́ kan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní mò ń rí iná tó ń sọ̀ kalẹ̀ bí iná búrẹ́dì tàbí pé ilé búrẹ́dì iná wọn máa ń wọ́n la ṣe fi ṣàpèjúwe tí ó yé wa because tá a bá sọ pé bí iná ti ń jáde lára plane èèyàn mélòó lọ́mọ gbogbo wọ̀nyí. débi wípé òjíṣẹ́ náà sàlám sá sẹ́yìn nígbà tó rí bí iná ṣe ń jábọ̀ látòrí àpáta ṣùgbọ́n torí wípé kò sí ẹni tó fi ìmú ọba adẹ́dàárin lẹ̀ lórílẹ̀ bí òjíṣẹ́ náà sàlám látara bẹ́ẹ̀ tí nǹkan kan bá ti fẹ́ dààmú rẹ̀ ọ̀gá gbogbo àwọn màláìkà lọ́ba adẹ́dà máa rán sí ta ló rán sí Jibril Jibril sọ̀kalẹ̀ ó ní kúl ya Muhammad ìrẹ́ Muhammad sọ báyìí òjíṣẹ́ ńlá ni mada àkó kí n kí n sọ. ó ní kúl a'udhu bi kalimati llahi taamati allati la yujawizuhunna barrun wala fajirun min sharri ma khalaqa wa dhara wa bara. ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما ذرى في الأرض ومن شر ما يخرج منها ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن بس ṣe pẹ́ gbólóhùn yẹn báyìí gbogbo náà yẹn dẹ̀ kú lẹ́sẹ̀kẹsẹ̀ ما هم بدورينا إلا bí ìzìnlélà wọn ò lè fi wọn lágbára lóòótọ́ àárí wọn ẹni tí ò dẹ̀ ríyàn téèyàn ò rí tóun dẹ̀ ríyàn kò síjú tí ò lè fìyàn pa tó bá mú ìlú dání lọ nísìn tó tìbọn náà tó ń gbóná tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tìbọ̀ lẹ́nu tàbí tó tìbọ̀ lọ́rùn sórí òòrí ṣùgbọ́n ọba adẹ́dàá ní òun rí i òun ni ká bẹ̀ lọ́wọ́ ẹ̀ òun ni ká pa òun kárí gbogbo nǹkan. wọ́n lè kó sí yẹn lára ẹni tí wọ́n bá kó sí lára yóò máa sọ wọ́nranwọ́nran wọ́n lè kó sí lọ́pọlọ ẹni tí wọ́n bá kó sí lọ́pọlọ yóò máa rorò kúrò wọ́n lè dúró dè nígbà tó bá fẹ́ jáde láyé wọ́n dojú ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ torí kó má bàa tán pẹ̀lú ìmánì lòjíṣẹ́ lára àṣàlám fi máa ń tọrọ yí pé wà a'udhu bika an yatakhabbatani shaitan indal maut wọlọ́ngọba má jẹ́ kí àṣetán àjànú àṣetán tí wọ́n wá dojú ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ńgbà mo bá fẹ́ jáde láyé wípé a ọ̀dà a máa dúró dì ọ́ nígbà tí ọmọ pọ̀kàn ká kú tó ní lè rí ṣe mọ́ òjíṣẹ́ náà àṣọlám ń tọrọ èèyàn àwa ń wá ń kọ́. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ọ̀nà wo là á gbà bọ́ gbogbo ntọ́ba adẹ́dà fi hàn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wìkọ́yà ni mina shaitan mina jinn gbogbo ntọ́ fi hàn bá a ṣe bọ́ nínú ewu tá a fojú rí àti tá a fojú rí ni kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ó ní tá a bá ti jí lóru ara ọ̀ máa fẹ́ kò ní gbé fúkẹ́ láti tètè ṣe ń tọ́ yẹ ká ṣe lóru kí ni ń tọ́ yẹ ká ṣe lóru ká yẹn náfìlà kí ló ní ká ṣe ó ní ká lọ sí di omi ká bo omi ká fi símú ká fà jáde ká fi símú ká fà jáde ó ní lẹ́ẹ̀mẹ́ta ó nítorí pé ibi tí wọ́n máa ń sùn níbi ọ̀gẹ́gẹ́rẹ́ mú kẹ́ ẹ lè bá ní access sínú ọpọlọ láti máa mú àlákàlà kó bá wa. ta ló jẹ́ ká mọ̀ yàn òjíṣẹ́ lásìlá àṣìlá torí pé kí ni gẹ́ìbù ntọ́pamọ́ tá a lè rí òun rí wọ́n dẹ̀ ń ṣàlàyé rẹ̀ fún kì í ṣẹ̀yìn nìkan ó ní gbogbo ń tá a bá fẹ́ ṣe ká máa ṣe bísímìlá mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ọba adẹ́dàá gbólóhùn yẹn nìkan lọ́tọ̀ àfojúdi torí pé ṣé àmà àjìyà fún ṣé yóò jìyà fún síwẹ̀ àmọ́ wò ni pé ẹni tó bá yẹ jẹ́ tó bá yẹ kèfèrí tó ṣe gbà sílámù tó máa ń lélẹ̀ yóò mú kakaka ṣùgbọ́n mùsùlùmí torí pé àmọ̀ pé bísímìlà ọfẹ́ tilẹ̀kùn rẹ bísímìlà ọfẹ́ dé nǹkan lálẹ́ ńgbà tó fẹ́ sùn mọ́ sílẹ̀ ó ní ẹ̀bùn kẹsẹ bisimilá ọfẹ paná ṣe bisimilá so kí gbólóhùn wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú kọba adẹ́dà kọ́ máa pọ̀ nínú gbogbo ntà ń bá ń ṣe ìwá ṣe yóò nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ó fi Abu Hurairah radiyallahu anhu ó fi sọ. So, zakatul fitiri tí wọ́n máa ń gbà. Abu Hurairah wa débẹ̀ orólùwà rẹ̀ lólùwà rẹ̀ máa ń bẹ̀bẹ̀ àwọn ohun ọ̀rẹ́ ohun òní bóun ó ṣe bọ́ ẹbí òun ni ló ń fi wá jí nínú tí wọ́n kó kalẹ̀ aláàánú ni mùsùlùmí yọkọ jẹ́ ntójí ó fi ilẹ̀ fún wọn ní ọmọ àlọ́ ìgbà tó dọ́dọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá kò sọ fún òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ṣùgbọ́n ọba tó mọnú tó mòde tó mọ ẹ̀yìn àtiwájú ó ti sọ fún ìránṣẹ́ rẹ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́lá ní ẹni tí ọ wá ibi tá a fi ọ sọ kí ni ó lè ṣe ṣe sí àbúrò rẹ̀ rà ní ó ní ebi ń pa òun àti ẹbí òun òun wá wò pé ṣebí torí kébi ọmọ bá pa wá náà la gbàjọ fún mo ti yọ̀ǹda fún òjíṣẹ́ náà lásán ni òpùrọ́ ni yóò tún padà wá ó tún padà lóòótọ́ ó tún padà lóòótọ́ ni wọ́n ya àbó rẹ̀ rà lẹ́nu wípé gbogbo ohun tí bàbá yìí sọ ní màǹsẹ̀ ó ní yọ padà wá ó dẹ̀ tún padà wá òjíṣẹ́ ńlá oye jẹ́ oyè yìí pé àlìjẹ̀nù nù àṣetán ọfẹ fọwọ́ ọwọ́ bàjẹ́ bàǹtà kójọ ni. ìgbà tóun ti wá gbọ̀yàn tó tún rí ọwọ́ abíléèrè olówó padà wá wọn ò ní padà wá tún padà wá yàn báyìí ọ bó lè yàn bó ṣe kí mùsùlùmí ọmọ orí nù bó o lẹ èèyàn èdè èèyàn bó o láṣẹ bọ́ nínú ewu yín kí ló sọ fún un ó ní ayáto kò sí ó ní tó ń túmọ̀ sí ọ̀rá kò jọ ọ̀ndẹ́rù ìpè bọ́yá wọ́n ti ṣe kíní sí ọ wọ́n ti ṣe kíní sí ọ mùsùlùmí òye máa wá ti ń bẹ lápò ṣòkòtò rẹ̀ lọ ṣòkòtò. So

ara rẹ̀ náà wọ́n ti fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ o dúró déédéé ara rẹ̀ náà wọ́n fi tún straighten gbogbo wọn yùn ṣé bá jẹ́ ọba adẹ́dàní tó dẹ sí ọ kó fi straighten rẹ̀. kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ. ó ní Suratul Ikhlas àti Mu'awwidhatayn. yẹ kul a'udhu bi rabbil falaq kul huwallahu كل أعوذ بالفلق كل أعوذ بالناس وني عقبة عقبة من الناس وجاد ستة بسما زندو لا رانسا بقوة ميت إروبا وني عقبة يرى عقبة قل والله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس لا يتعوز المتعوذ بأفضل منها ولا yus'alu الله بأفضل منها. minha kò sí nǹkan kan téèyàn fi wá ìṣọ́rí lọ́dọ̀ ọba adẹ́dà tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta o ọlọ́run ọba sì wẹ̀ èyí ń fi nǹkan kan bẹ̀ tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta o òjíṣẹ́ lóòfin máa ń bẹ̀ wọ́n ó ní èmi gan mo máa ń wáṣọrí kúrò nínú aburú àlìjànú àti gbogbo aburú tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan mi látìgbà wọn ti sọ kalẹ̀ fún mi ní tí mo máa ń fi wáṣọrí nù tí mo dẹ̀ máa ti ń lọ. sallallahu alaihi wa alihi wasallam. ó ní tá a bá kà lẹ́yìn àṣùbà kásẹ̀tì yẹn lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́ta a rí sọ́dẹ̀ yìí zòó tá a bá ka lẹ́yìn zoro ẹ̀ka ṣoṣo àrìṣọ títí di asri tá a bá ka lẹ́yìn asri tó títí di magrib àrìṣọ tó wa wá di magrib torí àsìkò tí òkùnkùn sún tí gbogbo wọn máa ń jáde pọ̀ nù wọ́n ní ká ṣe mẹ́ta mẹ́ta náà bíi tàárọ̀ tí a mọ̀ pé òkùnkùn yìí kùn ní àárọ̀ náà ó ní títí di ìṣá títí di jọ́ bẹ́ẹ̀ náà ni àyà méjì tí ń bẹ nínú tó gbẹ̀yìn suratul Baqara. lillahi mulku samawati wal ardi títí dé ẹ̀yìn ìgbẹ̀yìn amana kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ. ó ní wọn ò ní kà sínú ilé kan fún odindi ijọ́ mẹ́ta kálíjànú kan wá lóun ó gbóyà máa gbé bẹ́ẹ̀ mọ́. onítọ́ba di kàráǹgídá kí wọ́n ka suratul bakara sínú ilé tí wọ́n bá kà sínú ilé gbogbo àlìjànù tí ń bá ń bẹ̀ ń bẹ̀ yọ sálọ ni. èyí tó ti fẹ́ alimọ̀ bẹ̀rù pé àbí tẹ̀jú wíìdù wa ló fẹ́ mẹ́hẹ̀ẹ́ bí tá a bá ti pé pé kọ́ àti kọ́ àti gbogbo ẹ̀ fọ́yà kọ̀ mú kí ló jíṣẹ́ lásán àsìlámù tó sọ ó ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tó o bá ka mẹ́wàá ọlọ́run wọn pèsè mẹ́wàá rẹ fún ẹ yóò fún ọ ládá mẹ́wàá yóò fún ọ lágbèga mẹ́wàá yóò yà ọ́ ya gbogbo aburú àlìjànú àti àwọn nǹkan burúkú lọ́nà mẹ́wàá. ó ní ìtumọ̀ tó dáa jù ní pé ká káka lọ́gọ́rùn-ún gbà tí ọgọ́rùn-ún ọ̀bá wa tó kíláàsì ṣé tá a bá tẹ̀ bàtì tó burú ǹdá torí ọmọ bó ṣe wà lára sí òun náà láà ṣe ṣe kí ni láà ṣe tẹ pámọ́ sí. bẹ́ẹ̀dẹ̀ náà tuntun ni onítọ̀ ó lè fẹ́ nira fún wa ẹ̀rọ ọmọ bàá pé oorun ah, la fẹ́ sùn yìí kò sóye mọ́ tèmi ń gbọ́ ọba sùn ò lè mọ́ nígbà tó tají ló rò pé ó sáré ka nǹkan kan kò sóye mọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ọlọ́run tó ní rárá mọ́ ńgbà ńgbà tá a ti ṣe nǹkan kan kí ni nǹkan o àgbà ọba tá a rí gbọ́ adẹ̀gbòfin rẹ̀ gbọ́ sẹ́yìn ni gbogbo tí ẹ bá fi ṣe tẹ́ ẹ̀ fi ní tẹ́láyé lọ́rùn ọba adẹ́dọ̀ sẹ́yìn náà lọ́nà wo ó ní ẹrú kan ò ní ṣàlùwàlá kó tó sùn káwọn màláìkà kí wọ́n má máa sọ títí tílẹ̀ ó fi mọ́. ṣé gbogbo nǹkan yìí nira ẹni tó ṣe gbà síláàmù lẹ́nìí lẹ́gbà lọ́wọ́ ọgbà tá a wà ń bí tá a bá kọ́ fún un pé kó máa stọ́dì rẹ̀ yóò ti bá débi kan. àwọn tá a wá bí níhun rẹ̀ ń kọ́ ló fi túmọ̀ sí pé àlìjànnú ń dà wá láàmú kíní ń dà wá láàmú kíní ń fà àìmọ̀ àìmọ̀kan makani alìjẹun ló lè da mùsùlùmí láàmú àfi tí ọba tí ọba tí ọba o rí bí dúró sí bí o wá ọ̀dọ̀ àwọn jàmá rẹ àwọn èèyàn burúkú bíi tiẹ̀ wá wọn lọ èyí tó bá wá jẹ́yàn dáadáa nú wọn wọ́n máa rìn máyà ló fi jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá rí àdánwò wípé àlìjẹ̀nù fọwọ́ bà kìí ṣe ń tà máa rù ú ká tá a wàá sọ di ọ̀nà oúnjẹ fáwọn kan. kí ni wọ́n ní kó ṣe ìgànnà rẹ̀ lọ́lanu táláàmù fi tó fi wọbẹ̀ òun gan ni ó sì gbìyànjú tó pọ̀ yọ ṣàlùwàlà yọ máa ka àwọn ayat àti suwar ta a dákọ̀ yìí láti fi dira rẹ̀ lámúre láti fi ti ntó ti wọ̀nyí láti fi ti jáde toró ń ló kẹrẹ̀ ńgbà tó kẹrẹ̀ wọ́n wá sọ ara rẹ̀ di ilé tí wọ́n ń gbé ńgbà tí wọ́n ti sọ ara rẹ̀ di ilé tí wọ́n ń gbé yìí ẹni tútọ́ bá wù wọ́n ni wọ́n mọ̀ pa ń bẹ̀ kódà wọ́n ti kòéṣàn ni la wọ́n ti sọ di eh, tó ń rẹ́ǹtì tẹ́nàǹtì òun kò kò kòéṣe landlord ma torí tí wọ́n bá pa láṣẹ fún ni ó ṣe wọ́n ó ti ju tí wọ́n fẹ́ lọ kódà wọ́n ó ti ti ṣerúkù torí gbogbo ohun tí wọ́n ń fẹ́ ó ní pé kọ́ má tán pẹ̀lú ìmánì kò sí tí ò ní tójú bọ̀ ṣùgbọ́n tó bá ti gba nǹkan kan gbọ́ pé ọba ẹlẹ́dàá wà ó mọ ohun tó ń rò ó gbọ́ ohun tó ń sọ ó rí ohun tó ń ṣe ó dẹ̀ níkàápá lórí ohun tí ń ṣe òun òun lòun ó sàdì òun ò ní sáká ọbọ̀ tó fún un. làwọn sálàf ni wọ́n fi mú àwọn súwàrì yẹn wá àtàwọn ayat tí máa assist fún mùsùlùmí láti dira rẹ̀ lámúre. Suratul Fatiha. aya márùn àkọ́kọ́ surat baqara èyàn títí dé alif lam mim títí dé muflihun ulaika ala awda min rabbihim wa ulaika hum muflihun ayatul kursi aya méjì lẹ́yìn rẹ̀ aya àkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ amana lillahi mulku samawati wal ard wa in tubdu ma fi anfusikum aw tukhfu yuhasibukum bihi Allah fayaghfiru man yasha' ويعذب ما يشاء والله على كل شيء قدير amana dópin then ìgbé egége inú suratul yusuf aya sixty four fallahu khayrun hafizan wa huwa arhamur rahimin kuli ya ayal kafirun torí nífàkù àìdúró déédéé àgàbàǹgẹ̀dẹ̀ kò sí tí o lè kó bẹ́ẹ̀ dà nínú ìgbàgbọ́ rẹ̀ kúlẹ̀ ayé kàfọ́ kúlẹ̀ wọlọ́ ahad kúlẹ̀ awúzọ́ bíi falak kúlẹ̀ awúzọ́ bíi nas sẹ́ẹ̀tì kan ò délẹ̀ kó tún bẹ̀rẹ̀ kó tún máa kà bẹ́ẹ̀ gbà tí ó bá fi kà fún gbà mélòó kan gbàlìjẹ̀ <laughs> nùhùn gan bọ́ bá ya wèrè yóò wà bí gbà lọ. yóò bá bí gbà lọ. mo jẹ rẹ báyìí. má kàn án halẹ̀ mọ́. torí pé kí ni ó ní Allah nígbà tí wọ́n ròyìn rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ àyà ìyàwó rẹ̀ ló ṣẹlẹ̀ sí àjẹnú kó sí lára kí ló ń ṣe máa ju ntọ́ kọ̀kọ́ ṣe júwe tawhid fún ó rí pé ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ìyàwó òun kò jọ ohun rẹ̀ ọ wá ń sọ ó ní ọba adẹ́dà tóbi. bito tó tóbi dé òka tá a bá jù sí orí pápá táàrí ìpìlẹ̀ táàrópin rẹ̀ bí sánmà àkọ́kọ́ bó báyé yìí ṣe rí lẹ́gbẹ̀ẹ́ sánmà àkọ́kọ́ nù bí sánmà àkọ́kọ́ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ìkejì nù bẹ́ẹ̀kejì ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹta nù bẹ́ẹ̀kẹta ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin nù ègéje wa rí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àlàáràṣì ọba adẹ́dà àlàáràṣì wá rí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kùrìsì ọba adẹ́dà ńgbà tí ń dẹ̀ ń júwe kùrìsì oníwọ̀sí àkùrìsì yòówù sàmàwá ti wà láàrú bó o adẹ́dà gan ó sì wá pariwo but ó fi òdodo tawhid ó fi rinlẹ̀. practical practical tawhid omi wọn a máa kà nínú wọn nítorí mò ń wá bí òní wípé báyìí báyìí báyìí báyìí ni ohun wọn yàtọ̀ sí ohun ẹni tó lára wọn kàn gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ ni. ó ṣẹlẹ̀ arábìnrin kan ọkọ rẹ̀ wá rìpọ́tù rẹ̀ fún bàbá wa sheikh abdullah aziz bin abdullah bin baz rahimahullah rahmatawasa ọmọbìnrin ẹ̀ ń tàǹsí wọ́nàwọ́nà bàbá bin baz bá ń karókìá bá ṣe ń karókìá lálẹ́ ní bá ń sọ̀rọ̀ pé ẹjọ́ wọn jáde sáàdé mọ̀ <laughs> bàbá bin baz <laughs> rahimahullah rahmatawasa ó ní níbo ló ti wá ó ní láti india ló ń ti wá àti India ló ti wá sí Saudi ó ní sọmọ pátẹ́gùn làwọn ń bá rìn ọ̀nì hmm. bàbá ní zulumu ni àbòsí ni kéèyàn máa ní ọmọlàkejì lára ètò ńṣe ó ní arábìnrin lára ni wọn lárábìnrin lọ yọjú ràn ṣebí mùsùlùmí ni ọ kí ni tiẹ̀ nínú ìwé àwọn búdì tó máa kà ṣé kùránì ò tó fún ọ ni nígbà tí ń kà tí ń kà tí ń kà láwọn náà yọ sí wípé tọ̀sọ̀ fẹ́ sọ fẹ́ sìnà ní kúkú sí tààrà ká mọ̀ wípé nígbà tó mọ̀ọ́re àṣẹ omi sẹ́yìn yóò fi kàrò ṣe sí kàtó ṣẹlẹ̀ ní Saudi wọ́n mú ọmọ Nàìjíríà tọ́wọ́ látòkè lọ́hùn kí ló ṣe. Olu lu lárúbáwá kan ní jìbìtì fifty thousand riyals wọ́n wá rí mú wọ́n padà túlẹ̀ ní kí ni ẹ fi túlẹ̀ sọ ọmọ ọmọ nàìjíríà àfi tọ́lọ̀ ń bá mú ọmọ nàìjíríà àti mú ọmọ nàìjíríà ọ̀rọ̀ ó ní òun kọ́ lọ́gbọ́n ni ẹni tọ́lọ̀ wọn bá fún ní fifty thousand riyals tó tún wá ní kóun ó sọ ogún dogójì fóun ẹ jẹ́ kóun kọ lọ́gbọ́n ṣé bí kò mú re ni kò mọ pẹ́ dún ni lòun gbà lọ́wọ́ rẹ̀ òun dẹ̀ fẹsẹ̀ fẹ́ wọ́n wá ní sóòtì ìna ó ní à ìnínà kíni kí lowó níná ni mo ti ná ń bẹ̀ wọ́n ní mélòó ló kù olókùn bíi thirty thousand yàrá sákòwá sákòwá ọ̀dàbọ̀. sọlọ́wọ́n òmòore ni ó ní ní mọ́ á ní kí n kọ́ lọ́gbọ́n ní à ah, ètò ṣe jìbìtì ni ó ah, ó ní eh, jìbìtì ni irú náà ni ní intelligent fún ọmọbìnrin yẹn ah, tọba kọ kò ọ ọba ń lọ àyọjú ràn òun lè bàbá bùnbàz wa ni ó débi tó lóògùn tí ń sà èmi gan èmi wá ń pè ọ́ sínú Islam kò fẹ́ gbà á ah, ah, bàbá bàbá mi ọ wọ ọ̀nà tó ọ̀gá sí Islam ẹnikẹ́ni tó bá jẹ́ ẹ̀dẹ́ ènìyàn tàbálì jàǹdù tí ó ṣe Islam yọ wọ ọ̀nà bàbá bá kí dáwà mọ́lẹ̀ àkíyàn ọgbà Islam kí ni hikma ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mòfin tó de mùsùlùmí sẹ́mi pé kò ní máa fara ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lára mọ́ bàbá bumbag wa ní tọ̀ àyàbẹ́lẹ̀ ọbẹ̀ eré kódà ni kí ìwọ nìkan wá takú sórí Islam o ọ wà jáde ta ọ wà máa pe àwọn ẹgbẹ́ rẹ yòókù káwọn náà máa àyíbá wa mọ̀ wọ́n lè fẹ́ fara ní ọ́ àwọn tó mọ̀ lò tó mọ̀ kà tó mọ̀ kà ní tí wọ́n náà fi tó fi dira rẹ̀ lámúre ta ni òní fagbára láti bẹ̀ torí kọ́mọ́bà di wípé yóò tún padà wá láti wá fara ní ọmọbìnrin tàbí táwọn ẹ̀mẹ̀wá rẹ̀ bá ń bọ̀ kó lè bá a mọ̀ bí ó ṣe dìfẹ́ǹdì arábìnrin tọ́ba tọ́ba arẹ́dà fi ṣe sábàbí fún ọmọbìnrin yẹn ló fi jẹ́ wípé wọ́n wà ládùúgbò wọ́n wà lágbègbè mùsùlùmí wà nù wọn kèfèrí wà nù wọn aláburú wà nù wọn ẹni tó fẹ́ ṣe dáadáa wà nù wọn ẹni tó fẹ́ gbọ́ wáàsì ọ wà nù wọn ẹni tó fẹ́ ọ wà nù wọn kò sí àdá nù wọn kí ni tí àwa mọ̀ òní pé ntọ́ba adẹ́dà fi rán òjíṣẹ́ lásìlá àlọ́ sálàm sí wa ká gbajúmọ̀ ká ṣẹ̀sìn bọ́ba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ lásìlá àlọ́ sálàm tá a bá fẹ́ rí nira ọba adẹ́dà nìkan làásàdì ìnúyọ́nú rẹ̀ nìkan làá máa lé ìbínú rẹ̀ nìkan làá sá fún torí pé kí ni láhàólà. La ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا جزاكم الله خيرا الله bá بابا ṣíkìlẹ́sọ̀ kó bá lọ́rẹ̀ mi wọn à ń gbádùn èyí tí ẹ sọ fún wa lónìí kọ́lọ́njẹ kó ṣe kó ṣe wá ní àǹfààní àtẹ́gà nana sàfàdùnà kẹsàn-án mi kọ́ lè ṣe fàlọ́ọ̀ nasàlá yubkiyahu fàkàn ní adìdín hanif. naam naam ní báyìí ìdókàn naam àwọn èèyàn ní. questions and answers section that a wà ń sìn ni agbo ìbéèrè náà àbá fẹ́ béèrè béèrè báyìí sìn àgọ́ manica signify torí pé náà nífẹ̀ẹ́ bí àwọn àtàwọn ní béèrè kákọ̀ kì signify àwọn obìnrin kí akọ kọ question wa sínú ìwé kan inshallah káfí ọmọ ọmọ kan àbáyé kájáre lẹ́sìn inshallah náà ìbéèrè àkọ́kọ́ <laughs> ìbéèrè tí wàá di ó di wọ́n ti gbé náà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. abi Allah subhanahu wa ta'ala kó jẹ́ kárí àwọn bàbá wa pẹ́ kọ́lá kó bá àsàlékún dáadáa wọn kó bá àsàlékún ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara kí ó jẹ́ kírun àwọn bàbá wa pọ̀ dáadáa ẹ̀rí kọ́ dàbí kí wọ́n mọ̀ dákẹ́ mọ́ ọlọ́lọ́mọ yìí bí wọ́n ti lọ lẹ́nìí kí wọ́n tó dé ibi tiwa yìí bẹ́ẹ̀ kálukúlù sì fẹ́ fi wọ́n lẹ́nu ẹ̀rí pé ó ṣe mí kémi mọ̀ bá wọn lọlé kíkàn mọ́ gbọ́rọ̀ ẹ̀nu wọn bí ṣe wá ń sè mí yìí bọ̀ pé ọmọ sàwa náà bẹ́ẹ̀ ọlọ́kọ̀ yẹ kárí wọn pẹ́ ìbéèrè tèmi ni kí wọ́n sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé tẹ̀yìn bá ń ka suratu mulk wọ́n sọ àwọn àwọn àǹfààní kan tí ń bẹ fún un. a sì rí i pé ó gbajúmọ̀ nílẹ̀ yorùbá kọ́dà àmọ̀ yìí lára àwọn àfáà náà é pé tókù bá ti kú ká mọ ka suratu mulk fún òkú. ǹjẹ́ bó ṣe fẹ́ ṣàǹfààní fẹ́ni tí ń bẹ láyé tó kà fún ara rẹ̀ ǹjẹ́ ìta kà fókù iná ó lè ṣàǹfààní fókù yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìsìláàmù kọ́ sí. ntí ẹ̀sìn wa tó fi rọrùn jù ó ní wípé ẹ̀sìn àkọọ́lẹ̀ ni ààrí nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ tí wọ́n sọ pé ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tá a gbà lè fi ṣe ẹni tó ti kú láǹfààní tó rọrùn jù báyẹn lọ ọ̀pọ̀ mọ́sẹ̀lẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹrú ọmọ ṣe mọ̀ nínú sàárè nígbà tó ń bá ń rí ládá tó pọ̀ tí ń bà yóò wá máa béèrè níbo mo ti kólé yìí wọ́n ní ọmọ tó fi ilẹ̀ sáyé gbogbo ìgbà ní ń tọrọ àforíjìn fún ọ torí bẹ́ẹ̀ àwọn tá a bá ní lọ́rùn ló kù tá a bá wà ń sùjádà àsìkò tá a súnbọ́ máa bẹ́ dájú nù ká máa bẹ lọ́n fún ọ ọba adẹ́dà bá a foríjìn wọn bá a ṣàánú wọn bá a wọn bá a wọn pàápàá jùlọ tí wọ́n mùsùlùmí mùsùlùmí náà ṣàdúrà fún bẹ́ẹ̀ ẹni tí èsè mùsùlùmí. Ah, tó bá ti dé tó bá ti lọ tí ò gbà islam kó tó lọ kò ní bá kò ní bá ló fi jẹ́ pé ayé ni rọ́mọ kó tó jáde láyé kódà bí n bá ń kọ̀ kàkà kú lọ́wọ́ a lè tètè máa pè é sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam sọ pé bọ́yá ó lè kó fà kó tó lọ ṣùgbọ́n tí o fi lè já sọ̀hún tí o ṣe kálímà ó ti pòfo ó ti ròfo kọkànlá ogúnlẹ̀ sébù tí òfo ló kù lójíṣẹ́ náà sọ̀lá àṣọlá sọ abẹ́ kan náà bá ó ní bàbá òun èèyàn rí ni ó ṣe fẹ́bí ó ṣe fara kò sẹ́ńtì èsè fún ìbò lọ wà torí ìjẹ́ ọmọ fílì ìjẹ́ ọmọ yẹn ó mú káká òjíṣẹ́ lára àzọ́ra ni ọ wà nínú ná inú ná ọ wá pẹ̀yìndà wá ń lọ ọ wá mú káká ọ wá fèsì òjíṣẹ́ lásán àsọ̀là níbo ni tiẹ̀ náà wà. ọmọ in illa. wáyú yóò hà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wa sọ pé inna àbí wa àbáka finnar fàhàìsù máa mararta bí kọ́bìrín kàfírín fọbẹ̀ṣírí òbí náà kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tèmi àti tiẹ̀ wọ́n wà nù ná kí wá sẹ́yìn nìkan o gbogbo ògbà tó o bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kẹfẹ́rí fún un ní ròóná pé iná kànáà tó fi sọ pé ọlọ́run fọ̀rùn kẹ ọlọ́run fọ̀rùn kẹ rárá ètò tó jiná nínú náà wọ́n ọba adẹ́dà bá fi ṣe kòńgẹ́ rẹ̀ tọ́lọ́run bá ní tó ṣiṣẹ́ náà sàǹsàn ní ká máa tọrọ fún wa ló fi jẹ́ pé gbogbo gbìyànjú tá a bá lè ṣe ọ̀kan nínú àwọn ọmọ ìyá gbọ́rú ọ̀rọ̀ báyìí màmá rẹ̀ kọrin yóò ní màmá rẹ̀ dẹ̀ láìkẹ́. Like òun náà lè ṣe gbìyànjú tó pọ̀ fún màmá rẹ̀ yóò kó aṣọ màmá yóò fọ̀ láìṣe obìnrin gbogbo tí ma yóò ṣe ń jẹ yóò ṣe gbogbo ẹ̀ màmá wa pè kí ni káwọn ò ṣe fún ọ kí ló ń fẹ́ ó ní ẹgbà sílámù gbẹ́nu rẹ sọ̀rọ̀ kó rà lọ gbogbo ìgbà tọ́ba ti lọ tọ́ba ti dé tí màmá bá tún ti béèrè kí ni káwọn ò ṣe fún wa ní ẹgbà sílámù ah! kí ló mìíràn ó ní Ah gbogbo ń tẹ́ ẹ ní èyí tẹ́ ẹ bá fún mi lójú ayé yín tèmi ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jáṣẹ̀ sàn ní ìsìn kódà ní gbogbo ń tẹ́ ẹ ní ìyìn nípìn bẹ́ẹ̀ mọ̀ torí kẹfìrí lẹ́yìn mùsùlùmí lè ah, ó tó bá olùtó bá àwọn bàbá ní ó ń gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ń dẹ́ tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam kọ́ kó lú ọ̀sẹ̀ kan tí màmá yẹn fi jáde láyé ẹ̀ ń kó kófà ìfà ńlá nù òkú wa tá a bá ní lọ́rùn gbogbo òrùn tá a bá kí ó jẹ́ ní fúlàní o ọjọ́ ọ̀ràn yẹn ni o ká máa bẹ lọ́n kan pé ìwọ ọba adẹ́dà bá a forí jì wọ́n bá a fọ̀run kẹ́ wọ́n èyí yóò ó ní àkọọ́lẹ̀ bọ̀ tí káka múlíkù fún wọn kò lákọọ́lẹ̀ bọ̀ gbogbo ntí tó bá jẹ́ pé òbí èèyàn ni kí ni nǹkan àkọ́kọ́ ẹni tó bá ló òkú lọ́rùn tó yẹ kó ṣe kó tún ìsìláàmù rẹ̀ ṣe kó máa ṣe ìsìláàmù dáadáa torí pé kí ni ara aṣẹ́ òkú tó ti kú òun làwọn ọmọ tó fi ilẹ̀ sáyé lọ yóò máa jẹ nínú iṣẹ́ rẹ̀. Number three. Number three. jazakumullahu khairan ìbéèrè tèmi ni pé nígbà tí àwọn sheik sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé nígbà míì àjọ̀nú àmà dẹ̀lómì láàmú kódà tí àwọn máa kọlu ọgbà ọlọ́wọ́n ọba bíi kó pààyàn kó kódà ó lè ṣe shirk ẹ̀hẹ́ irú ẹni bẹ́ẹ̀ ṣé a máa lákọọ́lẹ̀ wípé ó ń ṣàbúrú nígbà tí kìí tiẹ̀ ṣe bóun ló ń ṣe tẹ́gbẹ́ àjọ̀nú ni ó fọwọ́ bà nam. tó bá ti di wípé ọpọlọ ti kó orúfin àní olùkọlọ àti gbégege kó fún àní kọ aburú rẹ̀ bá a sì ní kọsẹ̀ rí rẹ̀ so àwọn tó o bá rí irú èèyàn bá ń tó o bá rí yàgò fún ni torí ẹ tó bá fi ṣe ọ àṣegbè ọba adẹ́dà gan-an oríwèrè tó o bá ti rí ntí kò kò tí kọ́kọ́ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq. أعوذ بكلمة الله تامات من غضبه وعقابه وشر عباده ومن أمذات الشياطين وأعوذ بك رب أن يحضرون وما كنتم بقوين الله ما فيش سبب بلادا باتاك بالك لا رباي بانسين راكيكي لا ما رمي جو bá ń ṣe rí oríṣiríṣi gbogbo oríṣiríṣi àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ dẹ́nu àwọn ọmọ wò mí ìyá wọn náà wò mọ ní àtìgbà ah, lè ná kò sí dáàsìsì ṣùgbọ́n ó kú tààsì ẹ̀yin ọmọ ẹ máa kún fún a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq àti tí ń sẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ àti tó ti mọ̀rọ̀ sọ ní tí wọ́n máa ń sọ gbogbo ìgbàanu nígbà míì báyìí bí wọ́n ti gbẹ́sẹ̀ báyìí wọ́n kàn rédíò ni tó ti kú lẹ̀ àjò mọ̀ ni wọ́n máa ti kú wọn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n lọ sí a'udhu bi kalimati llahi tammati min sharri ma so ntí mùsùlùmí máa fi di ọmọ rẹ̀ àti fámìlì rẹ̀ lámúrèrè lé ẹ̀dẹ̀ dúró lé wọn lórí kí wọ́n máa ka Kùránì wọn dáadáa ẹ dúró lé wọn lórí àdìkárì sọ̀bá àti mẹ́sà kí wọ́n máa ṣe torí kíni ntí mùsùlùmí fi dira rẹ̀ lámúrèrè tó dàtọ̀ ọba fẹ́ ṣiṣẹ́ ọba adẹ́dàá ọmọ gáàjẹ igbe rárá ó ti kọjá eléyìí náà ó yẹ kó ìwọ náà ó kó mọ ìyá rẹ̀ náà so ẹ̀rí ọkàn yẹn ọmọ jẹ́ ọ tí máa ti ń jẹ́ ìwọ náà ojú ọmọ tìwọ náà torí kò sí tí èèyàn máa ń fi dúró déédéé tó kọ́ mọ tijú ọlọ́run ọba pé àti gbọ́ pé mi ibi tọ́lọ́run kẹ́mi dé torí kò sí ìkẹ́ tó tó kéèyàn jẹ́ mùsùlùmí kò sí ìkẹ́. tó tọ́ kéèyàn tó mùsùlùmí ẹni tó bá ti mùsùlùmí gbogbo oríire ti tán fún un kọ́ ò tó ń bọ̀ wá sẹ́kù kó mójútó ni wípé kó wọn bá kó bá dẹ́dà kó bóun dáàbò bò kó n jíṣẹ́ ló fi jẹ́ pé Umar omi mímì nínú ilé àtijọ́ òjíṣẹ́ náà sára sọ́nà ṣé kí n fún ọ ní ntọ́da ju tó ń béèrè lọ. torí tó ń béèrè ni wípé báyà kókó sínú ilé kọ́ lọ mú zakat jáde àti gbogbo ẹ̀ ó ní ya Rasulullah fún mi ó ní máa ṣe Allahumma fazni bil islami qa'iman wa fazni bil islami qa'idan wa fazni bil islami raqidan wa la tushammit bi aduwan hasidan Allahumma inni as'aluka min kulli khairin khaza'inu bi yadik wa'udhu bika min kulli sharri khaza'inu bi yadi wọ́n lọ́wọ́n bá tí mo bá wà lóòrò bá ń sọ ìsìláàmù mi tí mo bá wà ní jókòó bá ń sọ ìsìláàmù mi tí mo bá wà ní dùbúlẹ̀ bá ń sọ ìsìláàmù mi má ṣe mí ní akúfọ̀ tayọ̀ má dẹ̀ jẹ́ kí nínú níbí nìkan ọ wá yọ̀ mí pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ọ̀hún ń bo wọ́n wá bàjá báyìí má jẹ́ ṣẹlẹ̀ sí mi. gbogbo dáadáa tó wá jẹ́ pé ọ̀dọ̀ rẹ ní ti wá mọ̀ ń tọrọ rẹ̀ dáadáa wo ni èso ọ̀dọ̀ rẹ̀ ní ti wá gbogbo aburú tó fi kẹ̀dá yàmíyà ó kó fún bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kí mùsùlùmí ọmọ kún fún yìí náà gbogbo gbà kọ́ ọlọ́wọ́n ba àtìyàn àtẹlẹjẹun náà àti gbogbo wọn má jẹ́ má ṣe mí lakú fọ́tàyọ̀ ìsìláàmù mi ni ọmọ ajé ń wà pẹ̀lú rẹ̀ ń gbogbo ìgbà torí bí kápítà ni tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá mú kápítà náà sọmọ pé bankruptcy nù kọlọmọjà bankrupt. Hmm. jazakumullahu khairan sa oníbèrè ni pé ní kọlọmọba ṣe àlékún àlàáfíà yín sà wọ́n ní ọ̀nà wo ni àlùjọ́nù fi máa ń kó síyàn lára àti pé ṣé àlùjọ́nù tó kó síyàn lára ó lè ṣokùnfà kí èèyàn máa rọmọ bí àbí yín máa jábọ́ lára yẹn yóò darí borí bobo ni ó lè ṣe tí ó fi kú òǹlé ọkọ kó sá máa ṣíká kó máa ṣíká wọ́n ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn àyà ilé ọkọ tó kọ́kọ́ lọ kò tiẹ̀ rojútu okó ńbẹ ó tún bọ́ sékejì gbàtọ́ wá mo ní ah! ó ní ká bóun ṣàdúrà mo ní kéèyàn ọmọ bọ́ ṣàdúrà tí wọ́n máa sùn kéèyàn ọmọ á ojú àwo làwo fi gbọbẹ̀ sọ̀pọ̀lọpọ̀ istikfar tọ́pọ̀ yàwá umu salama ọlọ́bù ojíṣẹ́ masara salama ó ní kíni kí n fi máa bẹ lọ ojíṣẹ́ masara salama ó dẹ̀ ká wa tán kí ló sọ ó ní tó o bá fẹ́ ṣàdúà kọ́kọ́ ṣe subahánà làmẹ́wàá ṣe alihamdulilayi mẹ́wàá ṣe Allahu akbar mẹ́wàá ó lè òjijì lẹ́kùnún lẹ́yìn rẹ̀ wá tọrọ gbogbo ń tàn fẹ́. make sure pé ẹni àdúrà tó bá ṣe ó bẹ̀rẹ̀ pẹ̀lú àsàlátù ó dẹ̀ parí ẹ̀ pẹ̀lú àsàlátù kí ọba adẹ́dà ó lè fi gba ntọ́ ọba ṣe ládùúà láàrin rẹ̀ mo ní ìwọ náà máa ṣe lé wàá máa ka gbogbo súrà tá a sọ yàtá yàtá sọ yìí fàtíà àyà márùn àkọ́kọ́ sọ́ọ́tù ìbákàrà títí tí nẹ́ẹ̀sì bá ṣe káwọn máa kà máa kà Ọ ka ọkà níjọ́ gbogbo oorun jọ́ kejì bẹ́ẹ̀ jọ́ kẹta nígbà òdìjọ́ kẹrin ó ní kíní ọ̀hún kàn tú feel free òun ní àlàáfíà tóun mo ní rárá tó ìjáde láyé àfi tọ́ọ̀bà máa fi kún ètò nǹkan ó ní à kó wa máa kà lọ bẹ́ẹ̀ má kà lọ bẹ́ẹ̀ sọ ara rẹ di ilé àlìjànù kó máa gbé bẹ́ẹ̀ torí pé kí ni mistake tọ́gọ̀rọ̀ àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ síbẹ̀ máa ń ṣe nù wọ́n máa wò pé tó bá ti lọ káwọn dúró ló fi jẹ́ pé tátàkì bá wá padà wá yìí burú ju ti tẹ́lẹ̀ lọ ṣọ́ọ̀mọ̀ pé ó ti jáde ní tipátipá kí lọ́ba rẹ̀ rẹ̀ sọ. So wọ́n ń rí wa lọ́nà táwọn ò gbà rí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ ti mọ̀ yí pé akínní tún ti ṣòfò ìgànnà yìí tún ti lanu padà títì tó ti jáde lákọ̀ọ́kọ́ yóò wá padà wá gbẹ̀san in full force bó tóun bá ti ń ṣe é tó ti mọ̀ pé kò sọ́nà ń bí mọ́ yóò jáwọ́ nù tí ọba bá tiẹ̀ ní í jáwọ́ yóò padà wá lọ́nà míì tó dáa ní bóyá yóò gba Islam tàbí kó jẹ́ ẹni ire tí ó jẹ́ pé yóò wá jẹ́ dáadáa fún ọ. náà kọ pẹ́ rẹ̀ ló lóyún ọmọ ti kúnlẹ̀ nísìn so ọpọsibù ọpọsibù ọ̀gọ̀rọ̀ ó lè máa ó lè fún un ní ishku yọkàn máa láàkì kọ́ máa ṣe sìnápẹ̀ lọ́kùnrin ọlọ́kùnrin tàbí kọ́kùnrin náà kọ́ máa lé obìnrin olóbìnrin kan ló fi jẹ́ pé tọ́ba ti tí ẹ̀dá bá ti wà ní registration báwọn kó yẹra rẹ̀ kì sẹ́gbẹ̀ẹ́ kan kọ́ máa bẹ̀ lọ́wọ́n ọba pé kọ́ bá dẹ́dàá kó sùn òun mọ́hun torí ìsúnmọ́ ọlọ́run nìkan lọ́lọ́run lèèyàn fi bọ́ nínú gbogbo àjàgà ló fi jẹ́ pé mùsùlùmí kọ́ wá àsìkò tí ẹ̀gbọ́n mi ara rẹ̀ ṣé mò ń mu ṣé gbogbo ohun tí mò ń ṣe ṣó ń gún bá tí ọba gún bó ni mo.